ètò ẹ̀kọ́ bíbélì tí ó ń dé sí etí ìgbọ́ yín tí a ti pèsè sílẹ̀ láti ilé ìgbọ́hùn sílẹ̀ ti ẹ̀kọ́ sim ìgbàjà ẹ bíbélì yín kí a sì jọ kíyèsí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run bí ẹ̀kọ́ yìí bá jẹ́ ìbùkún fún ọkàn yín a ó fẹ́ láti rí ìwé yín ẹ kọ ìwé sí olùdámọ̀ràn ilé ìgbọ́hùn sílẹ̀ ti ẹ̀kọ́ sim pmb five oh four ìgbàjà kwara state nigeria kí ọlọ́run kí ó bùkún fún ọkàn yín àmín. fi ìjẹ́ àní ìfẹ́kùnbà. a kí wa nílé gbogbo àwọn olùgbọ́ wa dúpẹ́ lọ́wọ́ yín fún àyè tẹ́ fi sílẹ̀ láti máa tẹ̀lé àwọn ètò wa lórí ìkànnì yìí láti iléeṣẹ́ elwa ètò yìí ni a pè ní lábíbélìjà tí ó máa ń wáyé lóòrèkóòrè adúpẹ́ lọ́wọ́ yín a ti ń sọ̀rọ̀ lórí ìwé Málákì lónìí a ó tẹ̀síwájú pẹ̀lú ìwé Málákì bákan náà ibi tí a wà lórí nínú ìwé yìí òun náà ni orí kejì lónìí a ó ṣe àkíyèsí ẹsẹ̀ kẹtàdínlógún títí dé orí kẹta ẹsẹ̀ ìkẹrin ohun tí a pè àkọlé ọ̀rọ̀ wa lónìí òní ìránṣẹ́ ń bọ̀ wá. ìránṣẹ́ ń bọ̀ wá orúkọ tèmi ni àlùfáà Samuel Adétìbà kí Ọlọ́run kó fi ọ̀rọ̀ rẹ̀ yé wa bí a ti ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí a gbàdúrà Ọlọ́run aláàánú a gbé ojú wa sókè sí ìwọ Ọlọ́run fún àánú rẹ lọ́jọ́ tòní pàápàá jùlọ lórílẹ̀‐èdè wa ọba àwọn ọba ẹ dáhùn sọ̀rọ̀ wa nínú ọ̀rọ̀ yẹn tí a fẹ́ gbọ́ lónìí a Ọlọ́run wa jẹ́ kó ṣe ọkàn àti ara wa láǹfààní orúkọ jésù kristi olúwa wa àmín ìwé málákì orí kejì ẹsẹ̀ ìkẹtàdínlógún títí dé orí kẹta ẹsẹ̀ ìkẹrin òun ni a ó ṣe àkíyèsí rẹ̀ lónìí a ó kà á láti ẹsẹ̀ kẹtàdínlógún yìí ẹ̀yin ti fi ọ̀rọ̀ yín dá olúwa lé agara ṣùgbọ́n ẹ̀yin wípé nínú kíni àwa fi dá lágara nígbà tí ẹ̀yin wípé olúkúlùkù ẹni tí ó ń ṣe ibi rere ni níwájú olúwa inú rẹ̀ sì dùn sí wọn tàbí níbo ni ọlọ́run ìdájọ́ gbé wà orí kẹta ẹsẹ̀ ìkíní kíyèsí èmi ó rán oúnṣẹ́ mi yóò sì tún ọ̀nà ṣe níwájú mi àti olúwa tí ẹ̀yin ń wá yóò sì dé lé òjijì sí tẹ́ḿpìlì rẹ̀. Àní ó ṣe májẹ̀mú náà tí inú yín dùn sí. Kíyèsí, ó ń bọ̀ wá ní olúwa àwọn ọmọ ogun wí. Ẹsẹ̀ kejì, ṣùgbọ́n ta ló lè gba gba ọjọ́ wíwá rẹ̀? Ta ni yóò sì dúró nígbà tí ó bá fi ara hàn? Nítorí ó dàbí iná ẹni tí ń dá fàdákà àti bí ọṣẹ àfọ̀sọ. Òun ó sì jòkó bí ẹni tí ń yọ̀, tí ó sì ń dá fàdákà yóò sì ṣe àwọn ọmọ léfì mọ́ yóò sì yọ yóò sì yọ wọ́n bí wúrà òun fàdákà kí wọn kí ó lè mú ọrẹ òdodo wá fún olúwa. ẹsẹ̀ kẹrin nígbà náà ni ọrẹ juda àti ti jerusalemu yóò wu olúwa gẹ́gẹ́ bí ti ọjọ́ ìgbàanì àti gẹ́gẹ́ bí ti bí ọdún àtijọ́. ìtẹ́lọ́rùn ti dé bá àwọn ọmọ ìsírẹ́lì níwọ̀n ọgọ́rùn-ún ọdún tí wọ́n ti jáde kúrò nínú ìgbèkùn àwọn Ísírẹ́lì ti di ẹni tí wọ́n ti jọ ara wọn lójú nínú àwọn ohun tí wọ́n rò pé wọ́n kò jọ bẹ́ẹ̀ ló rí fọ́pọ̀lọpọ̀ wa lónìí nígbà tí ara bá tù wá díẹ̀ á jọ ara wa lójú nígbà tí a bá rí ohun díẹ̀ láti fi jẹ tàbí láti fi gbégbé ayé àti jọ ara wa lójú a ti gbàgbọ́ wípé orísun rere ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ìbùkún àgbà ìyanu ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ṣùgbọ́n nínú àwọn nǹkan kéékèèké tí a lè fi okun ara wa ṣiṣẹ́ fún àti sọ́ di bàbàrà mọ́ra wa lọ́wọ́ ó ti mú kí a gbàgbé ọlọ́run àmọ́ Ísírẹ́lì ti jọra wọn lójú nítorí pé wọ́n ronú nínú ara wọn pé wọ́n ní ìtẹ́lọ́rùn pẹ̀lú àwọn ìbá nǹkan tí wọ́n ní wọ́n ti gbàgbé ọlọ́run wọn wọ́n ti gbàgbé ẹni tí ó mú wọn jáde kúrò nínú oko ẹrú jáde wá sí ilẹ̀ ìní wọn wọn ò ka ọlọ́run sí ọlọ́run ò jọ wọn lójú òun ni ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run fi yé wa níbi pé ẹ̀yin ti fi ọ̀rọ̀ yín dá ọlọ́run lé agara ṣùgbọ́n wọ́n tún béèrè béèrè lọ́wọ́ rẹ̀ wípé nínú kí ni a fi dá a lágara nígbà tí ẹ̀yin wípé olúkúlùkù ẹni tó ṣe ibi rere ni níwájú olúwa gbogbo nǹkan bá ṣe àtẹni tó ń ṣèkà àtẹni tó ń ṣàìdá wọn ní rere ni níwájú olúwa wọ́n fi ohun tí wọ́n ní wọ́n fi ìwà wọn wọ́n fi gbogbo ìgbé ayé wọn wọ́n fi dá ọlọ́run ní agara èyí bẹ̀rẹ̀ nípa títún tẹ́ḿpìlì kọ́ wọ́n ti parí rẹ̀ ṣùgbọ́n ìfarahàn ọlọ́run kò wọbẹ̀ bí ó ti ṣe wọ tabernacle àti bí ó ti ṣe wọ tẹ́ḿpìlì tí solomoni kọ́ wọ́n tún tẹ́ḿpìlì kọ́ nítòótọ́ wọ́n tún ṣe ó rí irin gíjìn ó dára ṣùgbọ́n ìfarahàn ọlọ́run ó kọ̀ kó wọnú tẹ́ḿpìlì náà bí ó ti ṣe wọ tabanakù àti bí ó ti ṣe wọ tẹ́ḿpìlì tí solomoni ọmọ dáfídì kọ́ kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa lónìí la ní àwọn ilé ìjọsìn ńláńláńláńlá tẹ bá wọ̀ mìíràn báyìí á dàbí pé kẹ́mọ́ jáde ńbẹ̀ tọ́ bá ń ṣe ìsìn lọ́wọ́ àtìlẹ̀kùn àtàn àwọn ac àwọn ẹ̀rọ amúlétutù òun là á tàn síbẹ̀ á lẹ gbogbo àwọn nǹkan tó ń dán mọ́nàmọ́nàmọ́nàmọ́nà lára ògiri ìta rẹ̀ náà awu ni tó bá ń rí kọjá àdàbí pé kọ́ yà síbẹ̀ àwọn nǹkan wọ̀nyí ó ń fa àwọn ènìyàn wá sínú ìjọ nítòótọ́ ṣùgbọ́n ìbéèrè mi ni wípé gẹ́gẹ́ bí a ti ṣe sọ níbí gẹ́gẹ́ bí a ti ṣe béèrè níbí wípé ǹjẹ́ ìfarahàn ọlọ́run ǹjẹ́ wọ irú ibẹ̀ wá ilé kọ́ ni ìjọ ènìyàn ni ìjọ ǹjẹ́ ìwà owó àwa tá à ń bẹ nínú ìjọ ǹjẹ́ ó fa ìfarahàn ọlọ́run wá sínú ìjọ wọ́n kọ́ tẹ́ḿpìlì ní tòótọ́ wọ́n ṣe àtúnkọ́ rẹ̀ ní tòótọ́ ṣùgbọ́n ìfarahàn ọlọ́run kò sí níbẹ̀ àwọn ọmọ ìsírẹ́lì wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe èyí tó wù wọ́n pẹ̀lú ọlọ́run àwọn ọmọ ìsírẹ́lì bẹ̀rẹ̀ sí ní hùwà tó tó wù wọ́n ọlọ́run sì ní ọlọ́run kì í gba àbẹ̀tẹ́lẹ̀ kò sí bí ìwà òṣèlè dá tó tí ò dá ò dá níwájú ọlọ́run kò sí irú ijó tó lè jó kò sírú owó tá a lè ná kò sírú ohun tá a lè ṣe nínú ilé ọlọ́run tí ìwà rẹ ò bá ti bá ọlọ́run lára mu kò bá lára mu náà ni. àlùfáà alàgbà ẹ̀yin díákónì ẹ̀yin ọmọ ọ̀jọ́ adarí ẹgbẹ́ akọrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin ìdàpọ̀ mímọ́ ti ọkùnrin àti ti obìnrin ẹ̀yin olórí ọ̀dọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ǹjẹ́ ìwà wa ǹjẹ́ ó fa ìfarahàn jésù kristi ìfarahàn ọlọ́run sínú ìjọ ti àwa. ipò là ń lépa agbára là ń wá kiri ohun tó wù wá là ń ṣe èyí tó sì ṣe pé ó ń lé ìfarahàn ọlọ́run sẹ́yìn àwọn ọmọ Ísírẹ́lì kọ̀ wọn kò rí iṣẹ́ ìyanu ọlọ́run nínú ayé wọn wọn ò gbà pé ọlọ́run so ń kó fún wọn àbẹ́rẹ́ náà sì ni lónìí tí ọ̀pọ̀lọpọ̀ wa bá ṣe é tí àṣeyọrí kan bá wà tó bá wọnú ayé wa wá àbó wọnú iṣẹ́ wa wá àbó wọnú ìdílé wa wá ala ń fi ògo rẹ̀ fún wọn ò rí ohun tí ọlọ́run ṣe fún wọn wọ́n gbàgbọ́ pé gbogbo àwọn nǹkan tí wọ́n rí gbogbo àṣeyọrí wọn nípa agbára wọn ni ẹ̀mélòó ló lè dúró níwájú pẹpẹ olúwa a fi ọpẹ́ hàn sí ọlọ́run fún àṣeyọrí rẹ̀ a mo gbìyànjú títí a bí o bá ṣe pé mo kàwé bí o bá ṣe pé mo mo mo mo mo tẹpá bọ́ ọ bá tẹ pamọ́sẹ́ bọ́ ọ bá kàwé tọ́lọ́run ò fìbùkún sí i bó la ṣe yọrí fẹ́ gbà wọlé ọ̀ ń bẹ níbẹ̀ nínú ìjọ ọ̀ ń gbọ́ mi ẹni tó lọ àlùfáà tó lọ sínú ìjọ kan tí ó ṣe tí ó ṣàṣeyọrí púpọ̀ ń bẹ ṣẹ́bi rẹ̀ ni orí ọ̀fẹ́ ni wọ́n rí gbà tí ó sì yẹ kó ṣègbéraga àwọn ọmọ Ísírẹ́lì wọn kò rí ohun tí Ọlọ́run ṣe nínú ayé wọn wọn kò rí iṣẹ́ ìyá wọn kò rí iṣẹ́ ọlọ́run láyé wọn. ìbùkún tí ọlọ́run bá àwọn ènìyàn rẹ̀ dá bolówà ọlọ́run pinnu májẹ̀mọ́ ó pinnu ìbùkún sí àwọn ènìyàn rẹ̀ májẹ̀mọ́ ìbùkún yìí bolówà nítorí pé àwọn orílẹ̀-èdè búburú tí ó yí wọn ká ń yọ̀ nínú ọlá nígbà tí wọ́n wà nínú àìní. ọlọ́run bá wọn dá májẹ̀mú ìbùkún àti àgbà ìyanu ọ̀pọ̀ ohun rere nínú ayé wọn ṣùgbọ́n nítorí pé wọn kò rí iṣẹ́ ọlọ́run láyé wọn wọ́n wà yíká wọ́n rí wípé àwọn ènìyàn àwọn orílẹ̀-èdè tó burú àwọn orílẹ̀-èdè búburú tó ń bẹ láyìíká wọn wọ́n ń yọ̀ nínú ọ̀pọ̀ wọ́n ń yọ̀ nínú ọrọ̀ wọ́n ń yọ̀ nínú ọlá ṣùgbọ́n àìní òun ló jẹ́ tiwọn. ẹ jẹ́ ká wo orílẹ̀ wa nàìjíríà gbogbo ohun àlùmọ́nì tá a gbogbo ọrọ̀ ajé wa gbogbo ohun ibi tí orílẹ̀-èdè yìí lọ́rọ̀ tó ǹjẹ́ ìyàwó máa jẹ àwọn ọmọ rẹ̀ ǹjẹ́ àwọn ènìyàn rẹ̀ wọn ò máa jìyà ẹ wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ wa ǹjẹ́ ó yẹ kó máa ṣẹlẹ̀ ǹjẹ́ ó yẹ kí pọ́njú ìdébá wa ǹjẹ́ ó yẹ láwọn olórí tí yẹ kó ṣùgbọ́n nítorí ìmọ̀tara ẹni nìkan ṣùgbọ́n nítorí àìka ọlọ́run sí bó ti tọ́ àti bó ti yẹ pàápàá jùlọ fún àwa tá a pera wa ní ọmọ ọlọ́run àwa tí a ń pe kristi mọ́ lára ǹjẹ́ a rí ọlọ́run gẹ́gẹ́ bí oníṣẹ́ ìyanu ẹni tó lè gbà wá là ẹni tó lè ràn wá lọ́wọ́ ẹran ara òun la fi ṣe ohunkóhun tí a fẹ́ ṣe ẹnu wa òkìkí wa òun là ń wò wípé bóyá ó lè gbà wá ẹ jẹ́ ká padà sí ọ̀dọ̀ ọlọ́run ohun tí ọlọ́run béèrè lọ́wọ́ àwọn ọmọ ìsírẹ́lì nìyí pé kí wọ́n padà sí ọ̀dọ̀ wọn kí ló dé tí àwọn ènìyàn búburú di alábùkún fún tí a kò sì bùkún fún àwọn ènìyàn ọlọ́run ìbéèrè tí mo rò kó yẹ ká gba wa lórílẹ̀‐èdè nàìjíríà lónìí nìyí àwọn tá a fojú di pé wọn ò mọ ọlọ́run ǹjẹ́ wọn ò máa jọrọ̀ jù wá lọ àwa tá a pera wa mọ́ kristi lára àwọn tá a pe kristi mọ́ lára ǹjẹ́ a rí ohunkóhun ni a kọ̀ láti a kọ̀ láti ṣe ìfẹ́ ọlọ́run a fẹ́ lo ọgbọ́n wa a fẹ́ lo agbára wa a fẹ́ lo ohun tí a níwò àti gbàgbé ọlọ́run ṣùgbọ́n ẹ rántí o oní oníṣẹ́ ń bọ̀ oníṣẹ́ ń bọ̀ wá oníṣẹ́ ń bọ̀ wá. ní orí kẹta ẹsẹ̀ ìkíní ó èmi ò rán oníṣẹ́ mi kíyèsí èmi ò rán oníṣẹ́ mi. ṣé ọlọ́run ti gbàgbé májẹ̀mú rẹ̀ pẹ̀lú Ísírẹ́lì nìyí ọlọ́run òkùnkù gbàgbé sọ ọlọ́run gbàgbé májẹ̀mú rẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà ni ọlọ́run òkùnkù gbàgbé mo gbàdúrà fún ọ nígbà tí ire orílẹ̀-èdè yóò dé wọn ní fi ọ́ ṣàwárí níparí orí kejì wọ orí kẹta ni wòlíì ti fẹ́ kí wọ́n rí ìwà ìtẹ́ra ẹni lọ́rùn tí wọ́n ń hù ẹsẹ̀ kẹtàdínlógún yẹn ne bi tí a ti kà fún wa. òun ló sọ fún wa wípé ẹ̀yin ti fi ọ̀rọ̀ yín dá ọlọ́run rí agara. nígbà tí ẹ̀yin wípé olúkúlùkù ẹni tí ó ṣe ibi rere níṣe níwájú olúwa inú olúwa sì dùn sí tàbí níbo ni ọlọ́run ìdájọ́ gbé wà. gbólóhùn yìí gbólóhùn òtítọ́ òun ni wòlíì kà sí pàápàá jùlọ ní apá kínní orí kẹtàdínlógún yìí níbẹ̀ ló ti sọ nípa ti gbólóhùn òtítọ́ ẹsẹ̀ yìí ni ó ṣe àfihàn sí àwọn ìyókù ìwé Málákì lẹ́yìn ìgbà tí ó ṣe àfihàn ẹ̀ṣẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì wòlíì wá kéde ìdájọ́ lórí àìronúpìwàdà ní apá kìíní yìí ó ṣe àfihàn gbogbo àwọn nǹkan tí àwọn ọmọ Ísírẹ́lì ń ṣe tí kò tẹ́ ọlọ́run lọ́rùn ó kéde rẹ̀ sí wọn wípé ọlọ́run ò fẹ́ èyí ọlọ́run ò fẹ́ èyí tẹ̀ ń ṣe èyí ó sì wáá kéde sí wọn níparí wípé ẹni tí yóò bá ronúpìwàdà kúrò nínú ìwà ibi ọwọ́ rẹ̀ a ó ṣe ìdájọ́ rẹ̀ nítorí pé kíni òun ṣe ń bọ̀ wá gẹ́gẹ́ bí ọlọ́run ṣe dá májẹ̀mú rẹ̀ òun ṣe ń bọ̀ wá. ó tún wáá kéde ìbùkún ọlọ́run lórí àwọn díẹ̀ tó bá ṣẹ́kù lẹ́yìn ìdájọ́ gbogbo àwọn tí ó bá ṣẹ́kù wòlíì ti kéde ìbùkún ọlọ́run àwọn tó bá ronúpìwàdà àwọn tó bá gbàgbọ́ àwọn tó bá ṣe ti ọlọ́run fẹ́ wọn kì yóò pàdánù jẹ́ àwa tí a pera wa mọ́ ọlọ́run lára tàbí àwa tá à ń wò mọ́ kristi jésù ìyá ṣetán láti ronúpìwàdà kúrò nínú gbogbo àwọn àìṣedédé wa ìyá ṣetán láti wu ọlọ́run nínú ìwà wa ó ní ẹ ti fi ọ̀rọ̀ yín dá ọlọ́run ní àgàrà èyí tí ó túmọ̀ sí pé ìwà àìnígbàgbọ́ àwọn ọmọ ìsírẹ́lì àti àwọn wòlíì olórí kunkun àti àwọn ènìyàn pẹ̀lú àwọn ọ̀rọ̀ àìṣedédé àìṣedédé wọn wọ́n ti fi sùúrù sú ọlọ́run nípa àìka ọlọ́run sí tàbí fífi ògo fún un wọn ò ka ọlọ́run sí wọn ò fi ògo fún ọlọ́run wọ́n ti fi ìwà wọn wọ́n ti fi sú ọlọ́run. ní orí kẹta ẹsẹ̀ ìkíní níbẹ̀ ló ti sọ fún wa pé olúwa ń bọ̀ olúwa ń bọ̀ ó sọ fún wa pé òun sẹ́ ń bọ̀ wá níbo ni ọlọ́run ìdájọ́ gbé wà òun ni àwọn ènìyàn wọ̀nyí ń béèrè wọ́n mọ̀ wípé ẹnìkan tí ó ṣe pàtàkì ń bọ̀ wá èyí tó yẹ kó mọ̀ nìyí nígbà tí a sọ fún wọn pé òun sẹ́ ń bọ̀ wá ó yẹ kó yé wọn wípé ẹnìkan tó ṣe pàtàkì ó ń bọ̀ wá ọlọ́run fúnra rẹ̀ ó sọ èyí gba ti ẹnu wòlíì Málákì ọlọ́run ló ń bá wọn sọ̀rọ̀ níyìn ó sọ láti ẹnu wòlíì wá tí a bá wo ìwé Àìsáyà orí ogójì ẹsẹ̀ kẹta dé ẹsẹ̀ karùn-ún ọlọ́run ṣe ó sọ eléyìí níbẹ̀ wípé òun ò ràn òun ṣe wá èyí tí ó túmọ̀ sí pé kí wọ́n múra sílẹ̀ fún bíbọ̀ rẹ̀ ohun yìí ni a rí nínú májẹ̀mú titun bí Jòhánù onítẹ̀bọmi tí Ọlọ́run rán láti tún ọ̀nà rẹ̀ ṣe àrán Jòhánù onítẹ̀bọmi nínú òwe Jòhánù láti láti láti láti tún ọ̀nà Olúwa ṣe tó fi hàn wípé lónìí a rí àwọn ènìyàn Ọlọ́run òtítọ́ tí wọ́n ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń bẹ ní àgbáyé káàkiri tí wọ́n ń sọ pàrọwà fún àwọn ènìyàn pé ẹ tún ọ̀nà olúwa ṣe nítorí pé ọjọ́ kan ọjọ́ kan tá ò ronú tá ò retí òun ni olúwa yóò dé òun tẹ́ ń bọ̀ wá ìjọ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run àwa ènìyàn ọlọ́run ẹ ká mọ̀ wípé oníṣẹ́ ń ti kíni oníṣẹ́ ń bọ̀ wá ọlọ́run ti pe àkíyèsí wa àti àwọn ọmọ Ísírẹ́lì sí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú. Yohane onítẹ̀bọmi ti wá ṣáájú Jésù. Jésù fúnra rẹ̀ tọ́ka sí ọ̀rọ̀ yìí nínú ìwé Matthew orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹwàá. Málákì sọ àsọtẹ́lẹ̀ pé ohun ṣẹ́ yìí ń bọ̀ wá láti wá palẹ̀ ọkàn àwọn ènìyàn wọ̀nyí mọ́ dé bíbọ̀ Jésù Kristi dé bíbọ̀ Olúwa. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn wòlíì wọ́n ti wá ṣáájú láti wá palẹ̀ ọkàn wa mọ́ gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa lákòókò yìí gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ láyìíká wa ó fi ń hàn wá wípé àwọn àsọtẹ́lẹ̀ tó ń bẹ nínú bíbélì ni wọ́n ti ń wá sí ìmúṣẹ ó sì jẹ́ kó sì yẹ kó dá wa lójú wípé bíbọ̀ Kristi ó ti ń súnmọ́ ìtìlẹ̀ ọlọ́run ìdájọ́ yìí yóò dé láìrò tẹ́lẹ̀ òun ní ẹsẹ̀ ìkejì sọ fún wa orí ṣùgbọ́n ta ló lè gba ọjọ́ wíwá rẹ̀ ta ni yóò sì dúró nígbà tí ó bá fi ara hàn ó ní nítorí pé nítorí ó dàbí iná ẹni tí ń dá fàdákà àti bí ọṣẹ àfọ̀sọ àwọn olóyìnbó wọ́n sọ pé ó dà ó dàbí iná rìfáínárì gbogbo àwa tá a bá mọ rìfáínárì níbi wọ́n ti ń ṣe àwọn epo tá a ń lò iná rẹ̀ kì í kú iná rẹ̀ ò ṣeé súnmọ́ òun ni wọ́n fi wé fún wa láti ẹsẹ̀ ìkejì dé ẹsẹ̀ ìkarùn yìí kí a mọ̀ bá ní ìpín nínú ìdájọ́ gbígbóná ọlọ́run olódàbí òun sì jókòó bí ẹni tí ń yọ̀ tí ó sì ń dá fàdákà yóò sì ṣe àwọn ọmọ léfì yóò sì ṣe wọn mọ́ yóò sì yọ wọn bí wúrà òun fàdákà kí wọn kí ó lè mú ọrẹ òdodo wá fún olúwa ọlọ́run fẹ́ yí wa padà ó fẹ́ ká ṣe rere ó fẹ́ ká sì ìbùkún òun gbà gbogbo àwọn májàmú tí ọlọ́run bá wa dá gẹ́gẹ́ bí onígbàgbọ́ ọlọ́run ń rọ̀ wá pé ká farabalẹ̀ ká gba àwọn ìbùkún wọ̀nyí kò fẹ́ ká ṣègbé ọ̀rọ̀ ọlọ́run sọ pé ọlọ́run fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ronú pìwàdà jẹ́ ìwọ ṣetán lónìí láti ronú pìwàdà nítorí pé kíni òun ṣe ń bọ̀ wá òun ṣe ń bọ̀ wá nígbà tó bá dé òun yóò bá ọ nígbà tó bá dé kíni yóò kà mọ́ ọ lọ́wọ́ nígbà tó bá dé kí lọ́ọ́ máa ṣe lọ́wọ́

ẹ mú kí ìmọ́lẹ̀ ọ̀run kó tàn sínú ọkàn àyà wa Jésù Olúwa wa àmín. àwa ní ikọ̀ fún Jésù a o àwa ní ikọ̀ bí Pọ́ọ̀lù ti wí inú iṣẹ́ ìhìn rere gbogbo ká jáde lọ o láti tàn tó kún fún ayé. àwa nìkan fún Jésù àwò àwa nìkan nínú ayé yìí níbi tágbára èso ìjọba bá jáde lọ o lórúkọ Jésù a ó sì borí. èmi nìkan náà ìwọ nìkan náà lórúkọ Jésù máa ṣe ìrànlọ́wọ́ fẹ́ni tẹ́bi ń pa àtẹ́ni tó gbẹ̀ngbẹ̀ lórúkọ Jésù wọn ó sì gbàgbọ́. báyé mi Jésù kí n lè jẹ ikọ̀ lórúkọ rẹ o ní gbogbo ayé kí lè jẹrìí à. Bara ẹ̀jẹ̀ rẹ̀ tó fi ṣètùtù fún gbogbo ayé. àwa ní ikọ̀ fún Jésù wa o àwa ní ikọ̀ bí Pọ́ọ̀lù ti wí nínú iṣẹ́ ìhìnrere gbogbo ká jáde lọ o láti tàn mọ́lẹ̀ sókùnkùn ra. Wà Jésù kú lórí igi àgbélébù pàtùkù ara rẹ̀ rúbọ fún wa. Òkùnkùn bò ilẹ̀ ayé sì alágbára tẹríba ó ṣẹ́gun agbára ẹ̀ṣẹ̀ ó ṣẹ́gun agbára ègbé ó ṣẹ́gun ikú ọ̀run sì tiwa nípa agbára àjíǹde rẹ̀. Asọ ikele tẹ́ńpìlì sí fàyà ìbòjú kan mú wá mọ́. ẹni bá fẹ́ lè súnmọ́ ìfẹ́ àánú ẹni yanu ìṣẹ́bọ̀ fún wa. ó ṣẹ́gun agbára ẹ̀ṣẹ̀ Jésù ṣẹ́gun agbára èdè. ó ṣẹ́gun ikú ọ̀run sí ìdí tiwa nípa agbára. Jésù lórí bí ó sì jẹ́ ní eégún torí wa. Ó ṣẹ́gun agbára ẹ̀ṣẹ̀. Ó ṣẹ́gun agbára ègbé. Ó ṣẹ́gun ikú ọ̀run sí ilé tiwa nípa agbára àjíǹde rẹ̀. agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ tí ó ta agbára ìwẹ̀ ẹ̀ṣẹ̀ mọ́ni ẹlẹ́ṣẹ̀ lórí sínú bú ẹ̀jẹ̀ náà kíbọ̀ nínú ẹbí títí láì ó ṣẹ́gun agbára ẹ̀ṣẹ̀ ó ṣẹ́gun agbára ègbé ó ṣẹ́gun ikú ọ̀run sí jíjí wa nípa agbára àjíǹde rẹ̀. ọ̀run dé tiwa àti dọ̀wọ́n ọlọ́run torí náà à ń kọ́ aleluya. ẹni bá gbàgbọ́ yóò kọ́ nínú rìnnà ó ríra padà ìtayé ni ó ṣẹ́gun agbára ẹ̀ṣẹ̀ a ó ṣẹ́gun agbára ègbé ó ṣẹ́gun ikú ọ̀run sì di tiwa nípa agbára àjíǹde rẹ̀ ó ṣẹ́gun agbára ẹ̀ṣẹ̀ jésù ṣẹ́gun agbára ègbé ó ṣẹ́gun ikú ọ̀run sí ti tiwa nípa agbára àjíǹde rẹ̀. Ó ṣẹ́gun agbára ẹ̀ṣẹ̀. Jésù ṣẹ́gun agbára ègbé. Ó ṣẹ́gun ikú ọ̀run sì di tiwa nípa agbára àjíǹde rẹ̀. Bí Jésù bá ti bùkún fún yín ẹ má gbàgbé láti kọ̀wé ránṣẹ́ sí wa lórí ímeèlì wa elwastudio ìgbàjà at yahoo dot com elwastudio ìgbàjà at yahoo dot com tàbí àpò ìfìwéránṣẹ́ elwa recording studio pmb five four oh four ìgbàjà kwara state ẹ sì tún lè pè wá sórí ẹ̀rọ ìléwọ́ wa òdo ẹ̀jọ ọ̀kan ẹ̀rin ọ̀kan àrún ẹ̀sán èje ọ̀kan èje àti èjì zero eight one four one five nine seven one seven two àbọ̀ ló tún dà kí jésù kristi ṣe aláàbò lórí wa àmín.